أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد adúpẹ́ lọ sí ọ̀dọ̀ ọlọ́run atọ́ra ìkún ká ti gẹ̀fà nàbí wa sallallahu alaihi wasallam eléyìí tún ni ètí máa ń dé sí etí gbẹ̀nì kọ̀ọ̀kan wa ní inú rọmọdọ́n báyìí ní ìdájí àwọn ustaṣu wa wọ́n ti wà pẹ̀lú wa kọ́nà kójú kí a rí àwọn tí wọ́n ṣe onígbèwọ́ ètò náà òun náà ní Central Mosque Yana so kọ́nà kó mọ bá ní wà pẹ̀lú àwọn ará mọ́ṣáláṣí náà àti gbogbo mùsùlùmí ní àpapọ̀ inshallah lórí ọ̀rọ̀ tí ń da ìgboro rú tí ọjà yìí pé ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ́ ọ̀lẹ́bà tí ó gbódó ńlá ìní ọ̀rọ̀ wọn nígbà tí wọn ò lè lọ ilé kí ó mọ́ wọ́n sì fẹ́ sọra wọn dàáfà bí ẹsẹ̀ ń náà lé àwọn èèyàn lọ́wọ́ nù pé bó o bá ti ṣe báyìí ìwé ẹ̀rí náà pé lágbájá kèfèrí ni tàmẹ̀dùn kèfèrí ni bídíà gbogbo ẹ wọ́n bá ti fi síbi jẹun ó ti di kèbèrè àti gbẹ kí làwọn ìrújú wọn yìí náà òun náà ni àwọn sásùwà ní ẹnba ní sàlàyé lọ kọ́nà balẹ̀kọ́lá kí ọ̀sán ẹnì kọ̀ọ̀kan wa àwọn sásùwà Sulaiman mọ́dúlì awal amúbẹ́yà wọ́n ti wà pẹ̀lú wa ní ìdajì tòní falẹ̀ tafaddal. alhamdulilayi rabbil alamin والصلاة والسلام على أشرف المرسلين نبينا محمد اللهم صل وسلم وبارك عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فالسلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته ní ìtẹ̀síwájú insha Allah lórí nǹkan tí à ń bá bọ̀ lórí ọ̀rọ̀ àwọn tí wọ́n ń da ìgboro rúkì tí wọ́n ń pera wọn ní ọ̀dọ́ ẹ̀sìn ara rẹ̀ ó náà ni àlámọ̀rí tí wọ́n ń gbé káàkiri wípé wà kúlù bídí àti dọ̀làlà gbogbo tó bá ti jẹ́ àdàdà nú ẹ̀sìn pátá ọ̀nà àánú ni náà màmí sàmì sọ bẹ́ẹ̀ kọ́dọ̀ tó parí ẹ̀rí pé wà kúlù dọ́làlà ti fi náà ziyada yẹn fẹsẹ̀ múlẹ̀ gbogbo ọ̀nà àánú sì rè ọ̀nà àná ni ìjọ náà àánú tẹ̀lé àná bí òkùnlẹ̀ pẹ̀lú ọ̀nà àlìjẹ̀ náà ọ̀nà náà ni wọ́n wá gọ́sẹ́ abíọ́rọ̀ sùnmọ́ ká tó ìní nǹkan tó jẹ́ wípé ẹnìkan ò tí ì ṣerú rẹ̀ rí ṣáájú ṣùgbọ́n nígbà tí wọ́n fẹ́ máa wá túmọ̀ rẹ̀ padà lọ́dọ̀ àwọn àfa wọ́n ní ọ̀rọ̀ méjì ni wọ́n ní lórí ìtumọ̀ yìí ìjẹ́ nìkan ètí ìṣèlú ẹ̀ ṣáájú ìníjẹ́ bídíà ṣùgbọ́n bàtà àwọn afáfẹ́ máa sọ apá kan sọ nù wípé kúlùmà hadafa báadà asirasara salam fàwùwà bídíà gbogbo tó bá ti wá ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà ànàbì wọ́n ní àdàdàlá máa pè lórí ọ̀rọ̀ ilé ayé ni ó lórí ọ̀rọ̀ ẹ̀sìn ni àwọn ọ̀rọ̀ kejì lára rẹ̀ ni pé pléènì bídíà ni ọ̀jẹ̀ ọkọ̀ bídíà ni ọ̀jẹ̀ torí pé kò sí láyà sàlám káfí páànù kẹlẹ́ bídíà ni ọ̀jẹ̀ ọ̀rọ̀ kanu ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì ni wípé mm, mm, mm, ẹ̀mẹ́jẹ̀ àdàpọ̀ ìnáli bídíà ata láàtútùlákù ilà àlàmà ọ̀kọ́láfà sunna ọ̀rọ̀ ẹ̀sìn là ń sọ èyí ó padà máa lọ rè jẹ́ àdàdá òní gbogbo tó bá ti yàtọ̀ sí ojú ọ̀nà Nabi sallallahu alaihi wasallam tó ṣe kí ni o tó síbí kọ̀wọ́ káfíkáwọ́ kọ̀wọ́ iyì ni ìròrí ibú tán kan ní tó fi sọ pé òun ní lọ kàbá mú ní kó tó fi lọ kàbá ó ní sórí èpè tánì bí sàrásálàm tó forí balẹ̀ sí ẹni làwọn ọmọ lárúbáwá ìní ń forí bà lónìí òun ẹgbẹ́ orí tẹ́sì làwọn ń forí bà sáré bí gun plane ẹgbẹ́ sàrásálàm gun eléyìí náà làwọn eléyìí náà kó sí irú ẹ̀yìn àkó sí àwọn àfáàsì ṣàlàyé lọ́nà méjì ṣùgbọ́n lọ́nà méjì tí wọ́n bá ṣàlàyé yìí ká padà síbi làákàyè wa gangan ọ̀rọ̀ àwọn tó wọlé jù ní wípé àì máa pè nǹkan bídíà àfi tó bá ti wọnú ẹ̀sìn àwọn èèyàn wá ń gbé káàkiri wípé kò sí síbi láyàm sàṣàlám ẹ̀ ń bá fi síbi jẹun òun tàn ti ṣe bídíà ó ṣe kúfúrú yọ wọ̀nà àwọn àbí lérè wípé ẹ ṣeun ẹni tí ń sọ̀rọ̀ yìí àwọn èèyàn ti rí ẹ dákùjọ máa à ẹ jẹ́ á padà ká wo ọ̀rọ̀ yìí dáadáa wípé ẹnì tí ń sọ pé tí ẹ bá fi síbi jẹun irú ẹni ó ti kó ònú ẹ̀sìn tó pòṣe bídíà ànábì ò fi síbi jẹun òun sì gbọ́kọ̀ wá síbi títí ń sọ̀rọ̀ yìí fún wa ẹ dákun páànù tí wọ́n fi ṣe ọkọ̀ tí wọ́n bá fẹ́ yọ síbi lára rẹ̀ wọ́n yọ tó síbi mélòó nítorí ọlọ́run ó ní tí bàbá àwọn màmá àwọn gbogbo fámìlì òun ti torí ẹ̀dí kékeré nù lára àwọn àdìọ́ká àwọn èèyàn ni pé gbogbo ìwọ́tọ̀ ọba ẹbí mọ́ tó wá mú ẹran súnú ọmọ rẹ tó o sè lọ́bẹ̀ tó láta tó lépo tó níyọ̀ o ti ṣe àdàdálẹ̀ torí òsà sẹ́lẹ̀m kọ̀dá akọ ata kọ̀dá akọ epo kọ̀dá akọ yọ̀ tó fi sọ pé ká pẹ̀rẹ̀ ọmọ níjọ́ tí sọ pé ká pẹ̀rẹ̀ ọmọ ni ká à ń tutù ni ànàbí náà sọ pé ẹ̀ à ń tutù o òdìgbò náà yà tutù àwọn àfa àbọ̀bí ọ̀rọ̀ yìí wọn lójú méjìlá ní bọ́ bá wúwọ̀ kọ̀ kọ̀ à ń tutù tọ́ bá wúwọ̀ ṣe kọ́ ọ jẹ́ kó o pa àwọn èèyàn náà wàá jẹ́ kó o fáwọn èèyàn jẹ kódà àwọn àfọ àtúnṣe lẹ́nu náà pé ọ̀dà èwo lọ́wọ́ á dáa jù ní méjèèjì sí kéèyàn ẹran sunu ọmọ tútù ni àbí kéèyàn ó sè kótó kéèyàn ó sì gbé fáwọn èèyàn jẹ wọ́n ní bẹ́ẹ̀ bá ní a máa sọ eléyìí àkọ́kọ́ dọ̀rọ̀ kan padà sẹ́yìn náà wípé ẹ dákun jẹ̀máà yéèyé ṣe bọ́ǹgà ló jẹ́ fún yé ẹran tútù sóun ni ó mú wàhálà àjíjẹ lọ́ni àbẹ̀rẹ̀ tí ẹ ti bá yàn sí bẹ́ẹ̀ àwọn àfáà ní gbogbo tí wọ́n fẹ́ gbé fún yàn láyé tọ́jẹ́ bùn bí wọ́n bá ṣe parí ẹ̀ tí ó wúlò fẹ̀ǹtọ́ fẹ́ lò bẹ́ẹ̀ náà ni ládàá rí ó sì pọ̀ tó lọ́dọ̀ Allah subhanahu wa ta'ala lára àwọn wúran wọn táwọn èèyàn yìí máa ń gbé káàkiri ó ní ká pèyàwó kalẹ̀ nínú ilé wípé wá o èmi àti ẹnìkan ìlàádìí àsùnà ọmọ táàjọ máa jẹ nínú kíni o nínú fíríjì wa kódà bọ̀dá rẹ báyìí mo rí ọrí tí a wọn òrìkún yáwó lọ́wọ́ èèyàn bí wọ́n bá yáwó lọ́wọ́ rẹ tẹ́wọ̀n ò ní fún ọmọ wọ́n máa sọ padà yìí pé àwọn tẹ̀yàwó lọ́wọ́ ẹ̀rìn torí kèfèrí ni àwọn bá ti ìkan sọ́njọ́ nígbà ìṣàṣà mẹ́yà tó ìyàwó rẹ̀ tó wò fún mọ́ kọ́ pariwo òun ẹ̀ tí mo dọ́fíìsì ẹ̀ tí mo bá ti fi sí ní ìjẹun kèfèrí ni à gbogbo ayé wa di kèfèrí lọ́dọ̀ yín ẹ wá da ìlú rúdùrú ẹ tó wá ń da inú fámìlì náà rú ẹ dákun ìyàwó rẹ tí wọ́n lọ fẹ́ ní fámìlì òun fámìlì tó wọ́n ń pè é kalẹ̀ pé wà á ti ẹ̀rẹ́jọ́ máa jẹrán bó jẹ́ pé mi ò ti súnmọ́ ẹ̀sìn ọlọ́ba subhanahu wa ta'ala ẹ wá ń dorí àwọn èèyàn rú káàkiri láwùjọ nígboro lónìí ẹ bí àwọn èèyàn yìí tẹ́ ẹ bá wùwà dáadáa èyí ò mọ̀ sọ wípé òun ò ní jẹ ẹran ẹran ilé torí pé o ti jẹgbẹ́ òun ò ní jẹ díẹ̀ oúnjẹ gàgà ọ wà àrán mọ lámúlà lọ́dọ̀ ya lámúlà ńgbà bọ́ wá rámùlà tán wọ́n bá gbọ́ bẹ ẹran náà ni o yóò sì àrán wọn lẹ́jà á kí gbogbo kí ni ọ kọ̀ọ̀kọ̀ bọ́lá àkáyè mu lápẹ̀rẹ̀ náà ká tó padà náà sẹ́yìn adúlọ́sà sàràm gangan bó o lọ sí àmàlà àwọn ará ilé gan tí ń jẹ́ kẹfìrí àwọn ará ilé rẹ̀ tó kẹfìrí gan wọn bàbá wa ìwé ẹsẹ kèfèrí débi gbogbo tó fi ń lọ wọ̀nyí mélòó ló yé wọn níbi ọ̀rọ̀ àlámọ̀rí ẹ̀sìn ní dáadáa á sì jẹ́ ọmọ yí ẹni àmọ̀sára yẹ fún arísọ̀rọ̀ sálám ní akọ́bà alákọ̀ọ́kọ́ èèyàn méjìlá ìlọ́gbà fún ńgbọ̀dọ̀ lẹ́ẹ̀kejì èèyàn bíi seventy three nù àwọn ọkùnrin obì méjì ànábì wọn fẹ́ràn rẹ̀ pàdé àwọn àlejò tọ̀wọ́ láti Madina sí Maka ìtẹ́ wọn sí hajj láti lè bá àbá wọn sọ̀rọ̀ Islam ńgbà táwọn ará Maka tí wọn gbàtẹ́nu ẹ̀ àyìntọ́wọ́ ajé àlẹ́ Abbas dọ̀jẹ́ àmọ̀sàsáàmù wa ní ìbò lọ ànábì ní báyìí báyìí báyìí mo lọ à ah, àrẹ́bí wa dá ọwọ́ dáhùn pé ó lè dá lọ wọ́n tẹ̀lé ọ lọ́ba yìí ni òun mi náà lọ́ba yanjú ọ̀rọ̀ ọ̀rọ̀ ẹ̀sìn sí níjọ náà ìjọ gangan ni wọ́n fẹ́ fi foundation sùlámù lélẹ̀ tán pátápátá láti Mẹ́kà bọ́sí Mẹ́dínà padà nígbà tó fi wá dáhùn àwọn èèyàn jọ náà àrẹ́bí fẹ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ alábàásù dáhùn pé má bẹ̀rẹ̀ ọ̀rọ̀ èmi ní kọ̀kọ́ sọ̀rọ̀ ẹ wá ẹ̀yẹ́ ra Mẹ́dínà ẹ má tàn ọmọ yìí o ẹ wò dáadáa ọmọ wa ni kọfíìn kẹkẹ gbó wa ju wípé ká máa sin lọ́nkà soso yìí iná ìlà fi ń jà láàrin àwa àti ẹ̀ tó ẹ pẹ́ fẹ́ lọ rè é tàpá ni ẹ fi rẹ̀ láàrin wa ojú ẹsẹ̀ lànàbí ńgbàtọ̀ dákẹ́ lànàṣẹ̀ tó wá sí àbẹ̀rẹ̀ ọjọ́ náà alẹ́ àbáṣù ìkẹfẹ̀rẹ́ níjọ́ náà lọ́hùn ó tó ń kálukú wá lọ kó pọ́npọ́ ẹ̀yìn jọmọ́ wa gbogbo ẹni ọba gbé kẹkẹ wá nù fámìlì tí bá ń pè súnà tó yẹ pé nífi ń dàrin fámìlì irú irọ́ ní ń pa tẹ́ ẹ bá sì wà àwọn èèyàn náà tí ó bá drop out ilé kéwú yọọ jẹ ntẹ pé kò ké nkankan nínú kéwú ikàn rí káàkiri ọkàn lọ dànù gbèsè ntọ́mọlẹ̀ sínú ó sì ń fa ṣòkòtò òkè yọọ mọ wá kó pọ́npọ́n gbogbo nǹkan láwùjọ gbogbo òrò tí ẹ wà yáwó èèyàn má tọ́ba ti ṣe kankan wọn bá dé pé bọ́ọ̀ba ṣiṣẹ́ ìjọba orí kèfèrí bọ́ọ̀ba jọlọ́pàá orí kèfèrí bọ́ọ̀ba jẹ́ orí kèfèrí àà odidi ànábì ọlọ́run ọmọ ṣiṣẹ́ ọmọ ṣiṣẹ́ lábẹ́ tani o lábẹ́ ìjọba kèfèrí ànábì Yusufu ìjọba kèfèrí ọmọ bá ṣiṣẹ́ kí ni gbogbo wọn náà wọlé eléyìí tẹ́ ẹ̀ máa fi dá ọ̀rùn máwùyàn lọ́wọ́ kọ́dà ní paríparí a wà mú pọ́ìntì kan wá ń pa pé kéèyàn tẹ̀ta sọ wípé gbogbo rẹ̀ kọ́ ló sọ̀yàn ló mú yàn kúrò nù ẹ̀sìn ìyẹn tó bá mú yàn tẹ̀yìn ọ̀fà ni a bì í léèrè wípé anabi Yunus nígbà tí àwọn bàbá rẹ̀ àtàwọn èèyàn rẹ̀ tí wọ́n dọ́dọ̀ rẹ̀ padà kí ni Ọlọ́run sọ anabi yusuf wọn padà forí balẹ̀ fún nígbà tí wọn fẹ́ kí bí ẹ ṣe máa kíra wọn lásìkò tí wọn nìyẹn ọlọ́run wọn sọ fún anú sọ́ọ̀tù zumar wípé ẹ sì wò mí ọlọ́run ọba tí mò ń pàkíyèsí pé mi nìkan nìkan máa sìn yìí o wala yardali ibadihi likufur èyí tó bá jọ mọ́rọ̀ ṣíríkù èyí tó bá mọ́rọ̀ kúfù èyí yọ̀nú ẹ̀rí láyé fún àwọn tí mo dá lẹ́dàá mi ìjẹ́ àwọn àbílẹ̀ pé ẹ̀dúró sànàbí yusufu láyé wọn ṣé kúfùrù ni wọ́n ń ṣeun bí ẹ̀ ṣe máa kíra wọn gbà náà nu kó tó ní pọ́nà sọ pé ká má pàrọ̀ sí kí ni o ká má gba ọ̀nà yẹn kíra wọn mọ́ báwọn àmàlẹ́kẹ́ náà ṣe kí ànàbí ádámà nu nígbà tó ní pé ni o tó borí wọn ọwọ́ ọpẹ́ ẹ tẹ́ ẹ bá wá ní kéèyàn ọ̀tẹ̀ pẹ̀rẹ́ báyìí èyẹ ti kó ònú ẹ̀sìn ajẹ́pẹ́ ń tẹ̀ ń sọ ni wípé ọlọ́run ti yọ́nú sí kúfùrù yìí lórílẹ̀ ó tún wá ṣẹ̀ tó wá parí padà jọ̀mọ́ sílẹ̀ àkáyè kan gba eléyìí òṣòrí torí ọlọ́run ẹ má dàgbòrò ẹ wá bí ẹ̀ tẹ́ ń sọ̀rọ̀ pé ta làáfà wọn wọn ò láàfà ẹni tí ń pè láàfà àwọn ìgan tó tó rí wọn pátá yìí ẹbí léèrè dáadáa wípé níjọ ò lọ́sọ̀rọ̀ rí tó sọ pé àfà àwọn tí ń kọ́ nkẹ́rin àdàbí yìí ní àṣírí ti tú sí wa lọ́wọ́ tẹkifírí nìyí ẹni tí máa ń lé àwọn èèyàn níwèé ná nígbà ọba ti wá ká fọ́rọ́ gbogbo ara lé wọn ẹ̀ńdádì mi mi ò rí bá wọn sí wọn because wọ́n wọ́n fi síbi jẹun mọ́mì mi mi ò rí kí wọn wọ́n lọ lé ọlọ́mọ wọ́n jẹ ọlọ́mọ àwọn ọ̀rẹ́ mi náà kankan yọ̀ọ́ wà á dá wà ẹ̀dá kò sí ẹ̀ńtánẹ́bì mú wánu lẹ̀ sí fi dọ́dọ̀ ọ̀tíya sí kò sì sẹ́nu bẹ́ẹ̀ bá sì wá wá ní kò sílùú kan tí ó nínú ìṣesí wọn àwọn àfáà súnà tí a ń bẹ́lú ní ọ̀kọ̀kọ́ àtáàkì náà láti máa àtáàkì pàṣẹ́tì wọn láti bàn ló kọjẹ́ náà láti dàrórí àwọn èèyàn rú mọ́ wọn lọ́wọ́ ṣùgbọ́n jàmáà ẹjẹ́ apàdà in ti ń jẹ́ súnà gẹ́gẹ́ oníkálọ̀rì kọ́kọ́ lágbọ̀ọ́yé rẹ̀ dáadáa ká kéwú ẹ̀dàkùn ẹjẹ́ akéwú ẹjọ́ yọ àwọn ọ̀dọ́ mò ń fún wa mọ̀ràn ẹjẹ́ akéwú ànábì ní káfíìnù gbọ̀nlẹ̀ ànábì lọ bẹ́ẹ̀ sọ̀rọ̀ sálàm ká kí sòkòtò wọ́ọ́ lọ òkè ọ̀sán lọ sọ bẹ́ẹ̀ fún wa kèé sọ̀rọ̀ ẹgbẹ́ bá ṣe máa ń sọ fún wa tipẹ́tipẹ́ ṣùgbọ́n àgbọ̀yé ń ta torí ẹ̀ fi rúgbọ̀n àgbọ̀yé nǹkan tá a torí àfàtòkòtò òkè ẹ̀jẹ̀ àgbọ̀yé ẹ̀ mẹ́jẹ̀ ká máa lú nǹkan mọ́ra wa lọ́mọ́ àwọn ọ̀dọ́ ìnáà là ń jẹ́sìn pọ́npọ́ àwa là ń náà bàbá yìí dínà táàjẹ́ kí wọ́n tètè gbọ́ ọ̀rọ̀ ìyẹn ń gbàtọ̀ lọ́nà pé káwọ̀ ti rí nàró tún tá a rí nàró sì tàn jẹ̀mọ́ ẹ̀dá èmi ò ní kéèyàn ọmọ kúnlẹ̀ kéèyàn ọmọ dọ̀bálẹ̀ fún yẹn o ẹ mọ́ tù sí mi gbọ́ o ìta ń clear là ń clear fáwọn èèyàn àwọn tí ń fi yín torí ẹ̀ fún yín wèé ná òun là ń ṣàlàyé o kákíra wa báwo sàn ṣe ṣàlàyé fún wa pé kákíra wa bá a ṣe ń sọ fúnra wa nu ṣùgbọ́n àwọn náà ń bẹ̀rẹ̀ kó jẹ́ atọ́sórí ìyọ̀nú ọlọ́run ọba la hawla wala quwwata illa billahi ila ali al-azim. àdúpọ̀ lọ sí ọ̀dọ̀ ọlọ́run atọ́rọ̀ àlékún ká ti gẹ̀ fáànù bí wa sallallahu alaihi wasallam àsìkò àwọn stars wa kó òun ní àti àárọ̀ ètò yín ètò wa dáwàtúlẹ̀ hákì òun náà ni à ń gbọ́ tí ń dẹ́sẹ̀ tìgbà nìkọ̀ọ̀kan wa láti mọ́ṣáláṣí wa ní yànnà bódìjà central mosque àti àwọn stars wa tí wọ́n jẹ́ ìmáàmù àgbà fún wa níbẹ̀ àwọn náà ni stars wa sheikh suleiman muhammadu awal amúbíọ̀yá kọ́nàbàlẹ̀ kọ́lá kó jẹ́ kí a rí wọn pẹ́ wọ́n ti bá ní sànàyé gbogbo àwọn tí ń rú wa lójú lórí àwọn ọ̀dọ́ tí wọ́n ń dalẹ̀ rúkà kí pé ẹni tí ọ̀bá ti lè láàfà man lam yakun lahu shaykhun fa shaytanu tí ọba ti lè láàfà èṣù náà ni ó já àfà rẹ̀ ẹ̀rí gbogbo àwọn ẹni wọn ò ní kíra wọn kan lé kéwù kankan gbogbo ibi tí a ti kí wọ́n tó drop out wọ́n máa padà babẹ̀jẹ̀ náà ni pé àwọn àfáwọn wo kèfèrí gbogbo wa eléyìí ọmọ náà ni kiri kan ọlọ́run mọ́jà wọ kọsẹ̀ látọ̀dọ̀ àwọn ẹni ọlọ́run kọ́lọ́ba ní kọ́lá kọ́sà ní kọ̀ọ̀kan wa àwọn èèyàn rí tí wọ́n gbé súná lọ́wọ́ ọlọ́run mọ́jà ká kọsẹ̀ lára wọn pé wọ́n èé ṣe ọmọ àlìjẹ̀nà mọ̀ pọ́mọ náà ni wọ́n gbogbo àwọn àfọ àwa tí wọ́n gbé súná lọ́wọ́ kọ́lọ́run kọ́ba ní wà pẹ̀lú wọn. bóyá níbèrè kan àbí kejì lórí gbogbo àwọn announcement tí a ti sọ fún wa school tí a sọ yìí pé a dálẹ̀ lórí ọ̀rọ̀ bọ́mọ ó ti mọ sáyẹ́ǹsì fọ́ọ̀mù ẹ̀ ti wà ń ta tó jẹ́ pé sáyẹ́nsì àtẹ̀lé náà ni wọ́n fẹ́ wá kọ́ ń bẹ̀ ká wá máa ra fọ́ọ̀mù náà kọ́lọ̀bàlẹ́kọ́lá kọ́sànà ní kọ̀ọ̀kan wa àti gbogbo àwọn ilé kí ó ń polongo fún wa tàfíìsùlù kùránì ní fún tàwọn ọmọ wẹ́rẹ́ tàwọn obìnrin àgbàlagbà ilé kí ó ti ń kọ́ èdè lábáwá àti gbogbo àwọn nǹkan yìí àwọn tábà ní ìbéèrè kàbí kejì ká máa pèsè olú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí a máa ń fi síta fún wa zero eight zero fifty ninety one fifty eight sixty five zero zero ninety nine twelve fifty eight thirty one àwọn tí a jọ kọ́ wọn níwà sínú ilé agodo ní ìdajì òní àwọn náà ní afọwọ́ ismail ẹ̀rọ àlá bákan náà ṣéwà abdulrasaq arówólosúnà bákan náà afọwọ́ abdulwahab alogbo àti afọwọ́ dekulai abunabira èsùlónibídíà bákan náà afáwa Sulaiman Ibrahim ẹ̀sàòkè àwọn ni wọ́n ń darí ètò náà kọ́nà balẹ̀ kọ́lá kọ́sánà nìkọ̀ọ̀kan wa ìyókù tún di òwúrọ̀ ọ̀la subhanaka wa hamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu